ọ̀dá mi wà ọ̀fẹ́. Ìbéèrè mi ni lórí ọ̀rọ̀ olóyún. Irú àwọn ń pa àbọ́yá kábọ̀ pé ilé ìwà di àwọn onímọ̀tò àbí ọlọ́jà. Ẹni ìlú bọ̀dé olóyún yìí ní àyè tó wà bọ́yá kábọ̀ pé bí àlékọ́ à. Ó máa pe àwọn èèyàn sí bọ́yá àwọn ìlànà tí ó kù púpọ̀ káàkiri pọ́pọ̀ ó máa wà ní ìsọ láwọn kíù tó wà wọ́pẹ́ inú mọ́lúbì yìí ààrẹ fún àwọn ẹni síwájú tí wọ́n fi èyí yìí bẹ́ẹ̀ àbí àti mú ọlọ́run ní pé èyí a máa fi èèyàn tí ẹgbẹ́ àti bí àwọn onímọ́tò àti ọlọ́jà tí wọ́n máa sọ pé Ah, ìdásọ́fẹ́lẹ̀ ní sí o àdáwò ààrẹ̀ran àpẹran àpè àfà àdìsẹ̀ pásọ̀ owó nìsẹ̀ gúrù wà tá káàmù ìwọ́n wá dìde pé kò sí nǹkan tó jọ pé ilé ìgbà wọn ní báwọn ọ̀rọ̀ ti yanjú kọ́lá bọ́ jẹ́ pé olórí fẹ́ẹ̀sì ní àtẹ̀lé náà torí pé látọ́ àtàlùmọ̀ lókè ìmọ̀ àti àtẹ̀lẹ̀kálẹ̀ àìtẹ̀lé ẹ̀rí dáàtì sí náà ọ̀tọ̀ lórí mọ́ ọjà nìkan olórí náà ní àtẹ̀lé lọ́dọ́ bá ní àṣẹ tí ẹ̀sìn òfẹ́ àlékún àlégbogbo tí olùkọ́ tó ní àṣẹ ọ̀nà àlékún alẹ́bí ni ìnáma tọ́ atú ìlú màálù nínú ilé abala tó máa ń tẹ̀lé ní olórí tó ń sábẹ́ ẹgbẹ́ ìgbà ọba rẹ̀. Thank you. So olú àwọn tó jẹ́ pé wọ́n wà ní ìpalẹ̀. Orí àwọn tó máa ń dídọ̀ sí So wọ́n lè náà rọra àwọn ìrìn wọ́n fẹ́ gba pé ilẹ̀ wọn tó pàṣẹ wọn tó wọ́n tún pé káwọn òṣèlú káwọn bá tọ̀ ìyẹn ni wọ́n ní palẹ́tò ìṣẹ̀lẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ ló lọ sí owó kúkú lọ́wọ́ ẹgbẹ́ yẹn kò tó gbàgbọ́ ọ̀rọ̀ tó pa ìlú wọn tó ti ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ tó pa ìlú ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé Ẹni tó àdúrà ẹran títẹ̀ ọ̀pọ̀ láti wà pé àtúntò kan ìwà àwọn èèyàn lo ẹ̀rí kájà fẹ́sọ̀ wa tó dàbọ̀ jẹ́ pé yóò dìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ kalẹ̀ fún un ní ti àwọn ẹ̀yẹ̀wò tí wọ́n jẹ́ ìjàmbá lé pé ẹni tí wọ́n bá wá bá ń lé ó lè dìfẹ́ǹdì ara rẹ̀ bẹ́ẹ̀ ló lè dìfẹ́ǹdì ara rẹ̀. ṣùgbọ́n mi máa ń bẹ kìí ṣe pé ọ̀rọ̀ ẹ̀yìn kan mọ́ ọ̀rọ̀ gbogbogbò nìyẹn. kó lè pélé ẹnìkan náà wọ́n di gbogbogbò. eléyìí ó ti ń jagbára lọ. torí pé ẹni yìí gan kò wá ń wa olè mọ́ ìwà apáwọ̀ lábẹ́kẹ́ni la nìkan yẹn òun sọ pé kó lórí ilẹ̀ wa Israẹli sọ wọn balẹ̀ sí pé kó lórí kíni lórí ilẹ̀ ni ọmọ Israẹli náà ọmọ ọmọ Israẹli sọ wọn balẹ̀ sí pé kó lórí ilẹ̀ ni àbí ọba ẹni náà sọ kórí fún Israẹli kó lórí ilẹ̀ ni unlike ẹni tó kó ló lówó ẹgbẹ́ bá ń gbówó ẹ àwọn ẹgbẹ́ bá yìí gbé ògbà fẹ́ ilẹ̀ ẹgbẹ́ ni ilẹ̀ ni ilẹ̀ ẹgbẹ́ bá wọlé pẹ̀lẹ́ ilẹ̀ ni so ìyẹn ó ti di ní tó kárí irú yẹn ìjírà là máa ń ṣe fún òyìn ìjírà ni ẹni tó bá ṣe ìjírà tó náà bá lè dúró níbi tó wọ́n gbé tó bá lè dìfẹ́ǹdì ara rẹ̀ ìwọ́n pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ àti ìgbé wa ni lẹ́yìn náà àwọn àǹfààní àtìmíra torí pé gbà mí bẹ kéé ṣe pé dìfẹ́ǹdì ló bá débẹ̀ ní sísara wọ́n wọ́n ṣe báyìí fún bàbá ọ̀dọ́ wa wọn jọ òun kọ́ fún o àwọn bá kọ́ra àjọ bóyá ọmọ ìsírẹ́lì kan tó wá sí nǹkan kan àbí ẹ́mbáàsì kan kà lọ́dún kan nígbà lọ́gbọ́ ń bọ̀ ẹ̀yìn àwọn bá wọ gbogbo òlu òjò ló bá wọ gbogbo òlu ẹni tó bá bá ní onínú fẹ́ dìfẹ́ndì ara ìwà adigunjalè ń ta ló fà àwọn fẹ́ wá tẹ́lẹ̀ bọ̀ ń ta ló jẹ́ kó tó yá ẹ̀yin náà tó àwọn òní ní ìrìnwé fúyà kó lè ìmọ̀ fa wàhálà ní ìṣẹ̀lẹ̀ káyipẹ́ yẹn fẹ́ dúró yẹn fẹ́ dúró àwọn yẹn ẹni dìfẹ́ndì ara yẹn ṣùgbọ́n ẹni tí ìwà bá gẹ́gẹ́ ẹ̀ná kura wọn síta. onímọ̀ lórí ẹni tọ́wá ilé tiẹ̀ àwọn lẹ́yìn náà tọ́wá bá ń lé gan àwọn tó kura wọn síta tó lọ fa wàhálà wọn tó lọ jù kò bá wọn ẹni mọ̀ ń fa ń gbà mí. o ò sí èméjì ìyẹ̀jẹ̀ ni tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́tà tí o bá ti jíra tó nílẹ̀ lọ́wọ́ dúró sí ọkọ̀ tẹ̀lé òfin tẹ́sí náà gbélẹ̀ pẹ̀lú pé aláàmọ̀ bá gbòòrò ẹ̀kẹ́ ní wọn tó kọjá bí lè máa ṣẹlẹ̀ ní o àwọn ọkọ̀ jáde òkú tó gbùgbùgbùrù àwọn sì lọ bẹ́ẹ̀ ẹ̀nà ọkọ̀ bọ́ǹbù nìyẹn a ta nǹkan lọ. délé ara wa nì wíwá tó wá ta ń pọ̀ sí ní ìyẹn gbọ́dọ̀ gbọ́ ẹ̀rí ní tí ó sì lọ bẹ́ ẹlẹ́ẹ̀kejì bóra bí wọn kó fẹ́ yìí á lè mọ yẹn ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ ni ìgbé lọ́wọ́ yẹn ìsára kó náà lè gbẹ̀yìn ó fẹ́ pa wá ní. ọ̀dà orí àti márùn kó fẹ́ yìí kí n tó ṣe kí ni nítorí wàá fi gbé dání ṣé wàá ní olùwé tìyí tó bá pa ń kọ́. yọ ọyọ àdá bóra bí kó fẹ́ sáwa àdọ́kẹ́ ìgbéda ní ẹ̀gẹ́ ní ìṣára àkọ́dọ̀ ẹ̀gẹ́ ní ó fẹ́ sáwà yìí sáwà lè rí mọ́ nìyẹn ọlọ́ àlà náà. ọ̀jọ̀gbọ́n kan lọ bẹ̀rẹ̀ oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìgbẹ́ ẹjọ́ kúkú jàmbá mọ́tò àti yìí ń pe gbogbo èèyàn tó kú lẹ́wẹ̀ òfúrẹ́ táwọn ti pé ṣe ìdí àyàfẹ́ tó kú lórí nam ọ̀rẹ́ tó tó tí sóòrùn tó ní máa bá rùn lọ bẹ́ẹ̀ bá rùn lọ tí sóòrùn. àlẹ́bí pé òun máa rí nǹkan lórí àlẹ́bí ńlá pé kó mọ̀ kó lórí wọn. kó gbòòrò tí kanu méjèèjì bá bẹ̀rẹ̀ ọ̀dọ́ àti mọ̀pá ẹ̀fẹ́ jáde kódà kó má rùn àbí kejì náà ni ó rùn ẹ̀rí àyà ṣùgbọ́n kò dún àlùbálájá náà ni sọ́lá àlà náà. Ẹni tí ó bá ẹdún jà wọ́n á mú ìyẹn sí ọ̀pọ̀ ìlú tó ló bá ní ojú tó wá ní pé ó ló bá sọ ọmọ tí wọ́n lọ pa ẹni tó jẹ́ àti olórí nìkẹ́ lọ pa sáàpà bá ń pa àpàánú ẹ̀tọ́ lórí ṣùgbọ́n ibi àbálẹ́ mọ́pa ni pé kí ló dé wọ́n ajé lọ́wọ́ nípa àyíká. mo ká gbé nǹkan mi àtàṣì mọ́ gíga lè rẹ̀ bóyá tó pààyàn mọ́ mo ká gbé gíga nìkan sáré fún un kájọ lọ́wọ́ ni mo ti pààyàn mọ́ àbí mo ìṣìnrọ́ bá wà nù ṣe díẹ̀ ya rẹ́gbẹ́ tó bá dé wọ nàgẹ́dẹ́ ó kò tó mọ́tò tó rìn mọ́ nkó yíra ìlú bọ́nà ńlẹ́lẹ̀ ní iná jùmọ̀ jàdá lẹ́sẹ̀ yóò ìyẹn kò gbé kan mú nǹkan yẹn lọ ìmú kan yẹn ní tọwọ́ gígé wọ́n tó wá di pé ó ti di adigunjalè sẹ́mi àyìn òògùn ọkọ̀ báyìí lórí ẹ̀mọ́ ẹ̀ ìyẹn ló wà ló pé òun rí wọ́n ká pé jíjà nìkan ni ṣe ń ṣe ìgbé lọ́wọ́ nìkan ni ọmọ àlọ́ náà. ẹ̀pọ̀ mọ̀ ẹ́ ló kó o ní fọ́. Thank you lọ́nà ìbéèrè fún ẹgbẹ́ tí ọba wà lọ́tẹ̀ àdìgbò ló wá tó sí ìlọ́rọ̀ ṣe. Ṣé bá wọn lọ mọ́tò bá kò bá tó? Yóò sọ fún mi bọ́lẹ̀ náà nínú mọ́tò lásìkò ọba ní ṣe kíni yóò bá mi lọ wà. Ọ̀rẹ́ ni mo ti wọ ẹ́ lásìkò ọba tó wà yóò tó mọ̀ sí ọ̀rẹ́ mi. Ọ̀ lè bí ìwé ṣe dáadáa ọ̀sọ̀ka lásìkò pẹ̀lú ètò àgbà abẹ́rẹ́ wọlé wíyà bí wọ́n tẹ̀lé sọ́ọ̀tì lọ́ọ́ tẹ̀lé sọ́ọ̀ lọ bí five five twenty ọ̀pọ̀ ọ̀lẹ̀ náà ni ọba tẹ̀lé sọ́ọ̀tì bọ́lẹ̀. ọ̀ka ìpè ìnira wà láti fi kí tó jẹ́ pé mo tó ṣe é jẹ́ pọ̀ ní sírù èyí tí sábà tẹ̀lé sí pẹ̀lẹ́pẹ́ tí wọ́n ń tó bá gbogbo mo ká gbé ìṣòro papọ̀ ní àsìkò ní ara tó àsìkò sì fẹ́ bọ́ yóò kí ní gbogbo ti tẹ́sán tó bá lè gbìn tó bá lè gbà sí náà kágbẹ́ tó ní mọ́tò rẹ̀ ní kó pàṣẹ lẹ́gbẹ́ kan kó lè gbìn kó fẹ́ kágbẹ́ tó lè kọ̀ntúrò àwọn tí àjọ tíráàmù náà ẹja páàkì ẹ̀rọ wọn kí wọn lọ bẹ́ẹ̀ o torí pé gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn àríkánù wọn wàjúbà tó àlè rí ṣe nínú bíní nínú mọ́tò ọlọ́ọ̀lá náà kó má ṣe ara òun lọ ní àwọn èyí tó máa mú wa pé àwọn ní oṣù báyìí ní àbúrò àti báyìí báyìí àti ìjẹ́kọ̀ọ́ wọn ní ráfúnà lọ́wọ́ tó ń bẹ̀rẹ̀ pé ọlọ́run kò náyà sí pé Mama sanna kaila. Báwo la ti máa ṣe owó sí owó ìkọ̀lẹ́? Ẹlẹ́gbẹ̀ẹ́ ni àwọn ìṣẹ́ ṣe ṣe ìlànà ìgbà pé wọ́n máa yá wọn lọ sí nínú àwọn tí wọ́n dá orílẹ̀ èdè ní ọ̀rẹ́ àwọn ẹ̀rọ tó ń lọ. Ṣé inú àlùjá ni ìgbà àwùjọ wà ní ìlú náà alákọ̀ọ́kọ́ béèrè pé náà èyí táwọn orílẹ̀-èdè ara mọ́ olóbi ẹ̀sìn ló pé bídíà ní ká máa ṣe mọ́ ojú. nínú ẹ̀rí tí wọ́n rán mú ni pé àmẹ́lẹ́ ìsọ̀rọ̀ sọ́tò àkùrán nìkan ló sọ́tò yóò pé kóòlù àlẹ́mùsọ̀mọ́ ní fábílẹ̀ là látara ọ̀la ọlọ́run wábí ràhmẹ́tì yìí àti àánú rẹ̀ fáníyẹ kọ̀rọ̀ ò ẹ̀yìn a máa dunú wà kẹ́rù ìdùnnú ìka dunú ká dunú ìka ìrùmọ̀ yẹn lọ lórí gbogbo kẹtàn kójọ láyé lọ wọ́n ní rahma yẹn pé sọ fún ọlọ́kara ní ọlọ́ àti rahmat wa ìwọ́tọ̀ jẹ́ rahmat yìí ànẹ́bí káyà máa dúnú olórí ju kéèyàn òmùtẹ̀kọ̀rọ̀ nítorí pé ọlọ́pàá ànẹ́bí ní àánú ayé níbo ni ọ̀rọ̀ àtànáka ilà rahmata ní ìpé káyà máa dúnú akọ́nà àtàmọ́ àtàmọ́ ní bá wọn káàkiri ó ti ànẹ́bí tó jẹ́ rahmat ọlọ́ni kó máa dúnú àbí tó wà dúnú ìjọ kan tẹ́ kó láyé lòun wà á rí mọ́lúdìdì àbọ̀wọ̀ gbáyàwó yé onáàtì ni ráàmà tí ọlọ́nsọ àtàlọ́kẹ́ ráàmà tó lọ́nsọ kárí ẹ̀rọ ẹ̀mọ̀ ẹ̀dùnú àti pé wọ́n dúró sẹ́yìn wúwà lórí àwọn ẹ̀dùnú sí wọ́n dúró sí ok ṣé mọ́dúnrún ni wọ́n á ní kábi dúnú ẹ̀ àtàbí wàá gbá ẹ̀ yé bí nǹkan bí ọgọ́rùn-ún ọdún mẹ́rin bí four and something years sẹ́yìn wá fún ẹjọ́ bá ah, ẹkó jáde nítorí sàbí yóò gbọ́yé látijọ́ ìyàwó àti kékeré àgbọ̀yé ní ṣí ẹni tó yẹ pé ó gbọ́ tẹ́lẹ̀ sàbí ò gbọ́yé kó ló ń gbọ́ yé sí ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀ agbọ́yánu jẹ̀dá kó lọ kẹ́ ẹ̀rọ ọkọ rọ ní aláboró ni wọn. torí pé kí àwọn yẹn ti fún wọn lọ́bì kan wọ́n wá gbogbo ẹ̀ káàkiri lọ́sà ń ṣe máa ń ṣe wọ́n àwọn tó ti kọ̀ọ̀rọ̀ ẹgbẹ́ ẹni tí bá dàbí ẹni tó kó sínú omi tó lọ abẹ́ ẹgbẹ́ mi gbogbo tó bá rí náà yóò lámọ́ lé kíní yóò mọ̀ wà mọ́ àtẹ̀rí tó ta kò wọ́n náà wọ́n mú lẹ́rìí gbogbo eléyìí àwòsàn ni náà alhaus wọn ni odò abata yìí sọ́nà àlùjẹ́ńdà mi ni ó wà àpẹẹrẹ omi téèyàn dé ní ọjọ́ ògbéga ìṣẹ́ àwọn ní haus wà ìrọ́ọ̀tì òkè ìyẹn tá a fara ìrọ́ọ̀tì òòrùn yẹn náà ti pé ó gbà kọjá mi haus yẹn ẹnu wà láàrin àlùjẹ́ńdà òun ti pé bá ń lò gbogbo gbogbo ẹni tó dé padà kò tí ì wọ bẹ́ẹ̀ ń tẹnu àyọ̀ ẹni tó bá ti wá mú à ọmọ àlùjẹ́nà ni wọ́n mọ̀ ní. tó ẹni tí ẹ bá ní padà bàbá ní jẹ́kọ̀ọ́yà pé ní aládàáda lẹ̀ ní wọ́n yẹn ló fi wá nú olùwáyà pé ìnákàlà àtẹ́lẹ̀lì mọ̀ àtìgbà tó bá dà. pé ìtọ́jú náà ẹni padà ìdá nílùú mọ tí wọ́n dá lẹ́gbà tó lọ tán aládàáda lẹ̀ ní wọ́n lọ́ àlọ́ náà. káyipẹ́ náà àlùjẹ́nà àwọn tó ti wọ́n tán nípa àníyàn padà náà.

kí àwọn ẹ̀kọ́ kí ilé àwọn tàbí ti wá máa sọ àwọn mẹ́ta ìgbẹ́ pé ọkùnrin àbò àbò àyè ẹ̀yà bí pé ọjọ́ kan máa ń lo orí ìyá ó sàmù gbogbo àwọn bí wọ́n kàn fún àwọn bí wọ́n àti ìjọba gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n kàn yẹ pé wọ́n máa wọ́n bí wọ́n kàn sí ìgbẹ́ èyí ti ayé rẹ̀ ní àwọn máa sọ ìyá rẹ̀ mọ́ wọ́n mú wọn bí ó máa ní bẹ́ẹ̀ ọlọ́dún wa tó wà àwọn tó wà tó wà lẹ́nu ìlàjẹ̀ ànẹ́bí pé àwọn tó bẹ̀rẹ̀ àwọn àwọn Náà, ìbẹ́ ìsọ náà ni pé ẹ̀sọ́ wá ti dú. Ẹ̀rọ ọ̀gbọ̀n pé àìdá láti máa sọ àìdá àwọn àwárígbà ẹni báyìí ni wọ́n ṣe báyìí láti fi kìlọ̀ fáwọn èèyàn ìyẹn pé kájọ àtàǹjòkó lásán kéré pé alẹ́ mi ti kìlọ̀ àtàǹkọ́ lásán ìyẹn lẹ́ ní a máa sọ bọ̀tà ń ṣe wá sí ìkó wọn ní olórí ẹ̀mú tẹ́sílà wọn á tún lè gbóná àtọ́ àìmọ́sọ̀ ìdá rẹ̀ abúlágbáyà kan kẹ̀kẹ́ àbótí sọ̀rọ̀ kẹ́kẹ́ ò dá ọlọ́run máa fàyẹn náà nítọ́ á sọ mo ká ìgbà tó ń ṣe fàájì lásán là ń sọ sí èrè pé abẹ́ mi yí àǹfààní fàyẹn ìyẹn lẹ̀ fún sọ sọ́lá náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت